èpísẹ́lì kejì ti pétérù sí ènìyàn gbogbo orí kìíní. símónì pétérù ìránṣẹ́ àti àpọ́sítélì jésù kristi sí àwọn tí ó ti gba irú iyebíye ìgbàgbọ́ kan náà pẹ̀lú wa nínú òdodo ọlọ́run wa àti ti jésù kristi olùgbàlà kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bísí fún yín nínú ìmọ̀ ọlọ́run àti ti jésù olúwa wa. Wa bí agbára rẹ̀ bí ọlọ́run ti fi fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀ nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí Ọlọ́run kún sùúrù àti ìfẹ́ ọmọnìkejì kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì nítorí bí ẹ̀yin bá ní nǹkan wọ̀nyí tí wọ́n bá sì pọ̀ wọn kì yóò jẹ́ kí ẹ sí ọ̀lẹ tàbí aláìléso nínú ìmọ̀ olúwa wa jésù kristi nítorí ẹni tí ó bá ṣe aláìní nǹkan wọ̀nyí ó fọ́jú kò lè ríran ní òkèèrè ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́ nítorí náà ará ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyàn yín di dájúdájú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 níwọ̀n ìgbà tí èmi bá ń bẹ nínú àgọ́ yìí láti máa fi ìrántí ru yín sókè. bí èmi ti mọ̀ pé bíbọ́ àgọ́ mi yìí sílẹ̀ kù sí dẹ̀dẹ̀ àní bí olúwa wa jésù kristi ti fi hàn mí èmi ó sì máa sáàpọn pẹ̀lú kí ẹ̀yin kí o lè máa rántí nǹkan wọ̀nyí nígbà gbogbo lẹ́yìn ikú mi nítorí kìí ṣe bí ẹni tí ń tọ ìtàn asán lẹ́yìn tí a fi ọgbọ́n kọ́gbọ́n là sílẹ̀. Si ni àwa fi agbára àti wíwá Jésù Kristi Olúwa wa hàn yín ṣùgbọ́n ẹlẹ́rìí ọlá ńlá rẹ̀ ni àwa ṣe nítorí tí ó gba ọlá òun ògo láti ọ̀dọ̀ Ọlọ́run Baba nígbà tí irú ohun nífọ̀ sí i láti inú ògo ńlá náà wá pé. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí jọjọ. ohùn yìí tí ó ti ọ̀run wá ni àwa sì gbọ́ nígbà tí àwa ń bẹ pẹ̀lú rẹ̀ lórí òkè mímọ́ náà àwa sì ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ èyí tí ó yẹ kí ẹ kíyèsí bíi fìtílà tí ń tàn ní ibi òkùnkùn títí ilẹ̀ yóò fi mọ́ tí ìràwọ̀ òwúrọ̀ yóò sì yọ ní ọkàn yín kí ẹ kọ́ mọ èyí pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ tí ó ní ìtumọ̀ ìkọ̀kọ̀ nítorí àsọtẹ́lẹ̀ kan kò ti ipa ìfẹ́ ènìyàn wá rí ṣùgbọ́n àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. Pétérù kejì orí kejì. ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ègbé wọ inú yín wá àní tí yóò sẹ́ olúwa tí ó rà wọ́n wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́ àti nínú ojú kòkòrò ni wọ́n ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwá ìparun wọn kò sì tòògbé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 tí ó sọ àwọn ìlú sódòmù ohun gòmárà di eérú nígbà tí ó fi ìfọ́ àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi tí ó fi wọ́n ṣe àpẹẹrẹ fún àwọn tí yóò jẹ́ aláìwà bí ọlọ́run ó sì yọ lọ́ọ̀tì olóòótọ́ ẹni tí ìwà wọ̀bì àwọn ènìyàn búburú bà nínú jẹ́ nítorí ọkùnrin olóòótọ́ ni bí ó ti ń gbé àárín wọn tí ó ń rí tí ó sì ń gbọ́ lójoojúmọ́ ni ìwà búburú wọn ń ba ọkàn òtítọ́ rẹ̀ jẹ́ olúwa mọ̀ bí a ti ń yọ àwọn ẹni ìwà bí ọlọ́run kúrò nínú ìdánwò àti bí a ti ń pa àwọn aláìṣòótọ́ tí à ń jẹ níyà mọ́ de ọjọ́ ìdájọ́ ṣùgbọ́n pàápàá àwọn tí ń tọ ara lẹ́yìn nínú ìfẹ́kùfẹ́ èrí tí wọ́n sì ń gan àwọn ìjòyè àwọn ọ̀dágbà àṣetinú ẹni wọn kò bẹ̀rù àti máa sọ̀rọ̀ ẹ̀gàn sí àwọn olóyè bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì bí wọ́n ti pọ̀ ní agbára àti ipá tó nì wọn kò dá wọn lẹ́jọ́ ẹ̀gàn níwájú olúwa ṣùgbọ́n àwọn wọ̀nyí bí ẹranko ìgbẹ́ tí kò ní èrò ẹranko sá tí a dá láti máa mú pa wọ́n ń sọ̀rọ̀ ẹ̀gàn nínú ọ̀ràn tí kò yé wọn a ó pa wọ́n run pátápátá nínú ìbàjẹ́ ara wọn wọn ó sì jẹ èrè àìṣòdodo àwọn tí wọ́n kà á sí ayé jíjẹ láti máa jẹ adùn ayé ní ọ̀sán wọ́n jẹ́ àbàwọ́n àti àbùkù wọ́n ń jayé nínú àsè ìfẹ́ wọn nígbà tí wọ́n bá ń jẹ àsè pẹ̀lú yín àwọn olójú tí ó kún fún panṣágà tí kò sì lè dẹ́kun ẹ̀ṣẹ̀ idá tí ń tan àwọn ọkàn tí kò fi ẹsẹ̀ múlẹ̀ jẹ àwọn tí wọ́n ní ọkàn tí ó ti fi ojú kòkòrò kọ́ra àwọn ọmọ ègún wọ́n kọ ọ̀nà tí ó tọ́ sílẹ̀ wọ́n sì sáko lọ wọ́n tẹ̀lé ọ̀nà bálámù ọmọ béórì ẹni tí ó fẹ́ràn èrè àìṣòdodo ṣùgbọ́n a bá a wí nítorí ìrékọjá rẹ̀ ó di kẹ́tẹ́kẹ́tẹ́ fi ohùn ènìyàn sọ̀rọ̀ ó sì fi òpin sí wèrè wòlíì náà àwọn wọ̀nyí ni kànga tí kò ní omi ìkùukù tí ẹ̀fúùfù ń gbá kiri àwọn ẹni tí a pa òkùnkùn biribiri mọ́ dè títí láé nítorí ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ìhàlẹ̀ asán nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara nípa wọ̀bìà wọ́n á máa ta àwọn tí wọ́n fẹ́rẹ̀ má ti ìbọ̀tán kúrò lọ́wọ́ tí wọ́n wà nínú ìṣìnà wọ́n á máa ṣe ìlànà òmìnira fún wọn nígbà tí àwọn pàápàá jẹ́ ẹrú ìdíbàjẹ́ nítorí ẹni tí ó bá ṣẹ́gun ẹni òun náà ní í sì sọ ní di ẹrú nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú èérí ayé nípa mímọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristi bí wọ́n bá sì tún fi ara kó o tí a sì ṣẹ́gun wọn ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ nítorí ìbásàn fún wọn kí wọn kí ó má mọ ọ̀nà òdodo jù lẹ́yìn tí wọ́n ti mọ̀ ọ́n tán kí wọn kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn òwe òtítọ́ ní í sí wọn lára. ajá tún padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀. E pétérù kejì orí kẹta. olùfẹ́ èyí ni ìwé kejì tí mo ń kọ sí yín nínú méjèèjì náà ni èmi ń ru inú funfun yín sókè nípa ríran yín létí kí ẹ̀yin kí o lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú àti òfin olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn àpọ́stélì yín kí ẹ kọ́ mọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú ẹ̀gàn wọn wọn ó máa rìn nípa ìfẹ́ ara wọn wọn ó sì máa wí pé níbo ni ìlérí wíwá rẹ̀ gbé wá láti ìgbà tí àwọn baba ti sùn ohun gbogbo ń lọ bí wọ́n ti wà rí láti ìgbà ọjọ́ ìwà nítorí èyí ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àìfẹ́ mọ̀ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn ọ̀run ti wà láti ìgbà àtijọ́ àti tí ilẹ̀ yọrí jáde nínú omi. No tí ó sì dúró nínú omi nípa èyí tí omi bo ayé tí ó wà nígbà náà tí ó sì ṣègbé ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé tí ń bẹ nísinsìnyí nípa ọ̀rọ̀ kan náà ni a ti tó jọ bí ìṣúra fún iná a de ọjọ́ ìdájọ́ àti ìparun àwọn aláìwà bí Ọlọ́run ṣùgbọ́n olùfẹ́ ẹ má ṣe gbàgbé ohun kan yìí pé ọjọ́ kan lọ́dọ̀ Olúwa bí ẹgbẹ̀rún ọdún ni ó rí àti ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà ṣùgbọ́n ọjọ́ olúwa ń bọ̀ wá bí olè ní òru nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ́ ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúúlú ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ́ ni irú ènìyàn wo ni ẹ̀yin ìbá jẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run kí ẹ máa retí kí ẹ sì máa múra gírí de dídé ọjọ́ Ọlọ́run nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná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 àti ní àìlábùkù ní ojú rẹ̀ kí ẹ sì máa kà á sí pé sùúrù ọlọ́run wa ìgbàlà ni bí Pọ́ọ̀lù pẹ̀lú arákùnrin wa olùfẹ́ ti kọ̀wé sí yín gẹ́gẹ́ bí ọgbọ́n tí a fi fún un bí ó ti ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí pẹ̀lú nínú ìwé rẹ̀ gbogbo nínú èyí tí ohun mìíràn tí ó ṣòro yé ni gbé wà èyí tí àwọn òpè àti àwọn aláìdúró níbì kan ń lọ bí wọ́n ti ń lọ ìwé mímọ́ ìyókù sí ìparun ara wọn nítorí náà ẹ̀yin olùfẹ́ bí ẹ̀yin ti mọ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀ ẹ máa kíyèsára kí a má bàa fi ìsìnà àwọn ènìyàn búburú fà yín lọ kí ẹ sì ṣubú kúrò ní ìdúróṣinṣin yín ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ àti nínú ìmọ̀ olúwa àti olùgbàlà wa jésù kristi ẹni tí ògo wà fún nísinsìnyí àti títí láé àmín.